Bro, good afternoon. Bro, you be actor. Ah, I dey gbadun your movie o. You be good actor. All your film be clear. Thank you. Bro, you know how to act o. Thank you. Bro, you be best. Thank you. Bro, give me money now. I can't much. If you give me 10,000, I go manage them. I value your film. Thank you. Yeah. 12,000. 12,000. Yeah, I go manage them now. If you give me 50,000, I go collect them. With 20k income. Ah, bro, you be, you be correct. You correct, yo, oh, you be good nigga. Yeah. Give me 20k, I go collect them. And what if I make 30k? Like 30,000. Say you the one man. What do you down now? torí ò bá dà o màá bá mi lọ́sàn kankan bóun ṣe mú yìí àwọn àṣẹ́mi lè lóòjé fún ojú ẹ̀sẹ̀ mi lò nù fíìmù àwọn máa lò fún ojú gbádùn ṣá ẹ̀bẹ̀ èèyàn fíìmù clear èèyàn kíní kan ṣó kí ló kọ́ mi pẹ̀lú fíìmù mi clear ṣé ó yá wèrè ṣá ok ìrí tó máa rí mi nínú fíìmù orí mi tí mò ń ṣe lọ́wọ́ àbọ̀ nínú fíìmù orí bọ́mọ gbòòrò mò ń ṣe nínú fíìmù. Eh, you know me dey mad. na we get dis area e be like say you dey your head no correct e be like say you dey craze e be like say you dey mad your man beat you now wetin dey worry you give me my new wetin dey worry you i dey i dey watch your film i dey gbadun your film. mad. why you come tap me. mi fẹ́ beat wetin happen. you dey whine me ni. say shebi i dey follow you. ẹkí ló work gangan na. say why why you come dey tap me. wetin i wetin i say i don touch you ni. tí bá gbá ọmọ ọmọ ògiri. wetin happen na wetin na shebi wetin happen ah, bro dey calm down na you no give me money. bro na me dey tell you say may i may i dey calm down. ṣé you dey you dey whine me ni. i go enter you. ma kọ́ ní tiẹ̀ wájú kí ló ṣe léyìí. o ṣe lè wọ ọmọ rẹ̀ ọmọ wa bójú àgbẹ̀ kọ́ra bàbá yẹn. bàbá yẹn your film no dey show. kò show. your film no dey fine. kò fine. your film dey do balabala. ó ní balabala ibi di indian film ẹ má màálì. gẹ́gẹ́ àti jọ. ìwọ kọ́kẹ́tì ni olórí ikú ọmọ olóṣì adójútì ni ọmọ fíìmù tèmi ni ò clear ẹ má màálì. ṣé ẹ rí kò dáa kéèyàn máa ṣe sìná èyí tó burú jù láyé ni kéèyàn ṣe sìná torí téèyàn bá ṣe sìná kò dáa irú yín bẹ́ẹ̀ ṣe wáyé ní ìsìn virgin ló yẹ jẹ́ ẹrẹ́rì àwọn olòṣì ẹrẹ́rì ẹ fẹ́ sọ fún mi pé wọ́n ti mú yín jẹ bọ́ ṣe mú yín jẹ bẹ́ẹ̀ làṣàrẹ́ ló ṣe mú yín jẹ lẹ́yọ kọ̀ọ̀kan mi ní ṣe tọ́ ilé rẹ̀ jí mi tó bá yẹ pé lóòótọ́ lẹ́ ti ń ṣe sìnà tẹ́lẹ̀ tí mo sì ń bá yín sọ̀rọ̀ látijọ́ ìtẹ́ ẹ̀gbọ́ ajẹ́pẹ́ tàpásálì jẹ́ nínú ẹ̀yìn látọ̀dọ̀ mi nu àmọ́ kinní kan mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ lẹ́yìn ètò bá yẹ pé àwọn àáfàá la yín ìkankan nu yín gbọ́dọ̀ ṣe sìnà ẹ gbọ́dọ̀ jẹ́ wọn ó yín ṣé wàá rí kéèyàn máa wá ṣe sì ná àgbà ẹ̀ṣẹ̀ ni èyí tó tún burú nù ẹ̀ ní kéèyàn tún máa ta tẹ́tẹ́ ibi tí mò ń lọ́nu èyí ò gbọ́dọ̀ ta tẹ́tẹ́ tẹ́tẹ́ burú gan bẹ́ẹ̀yàn báyìí lè ka tẹ́tẹ́ tó báyìí lè kú sórí ẹ̀ kódà kó má kú sórí ẹ̀ gan-an ta ló fi kíní fi ń da lójú kọ́lọ́ òwò forí jẹ́ ó kà pé iná lága fún ra yín lọ bọ́lọ́. ẹ wo ẹ wo ẹ wo ṣe o ẹ bá ti mọ̀ gbé o ah. torí pé mo rí pé ọ̀dì wọn le gan. ọ̀dì olórí ibú wo ni le. ẹ wele nǹkan tí mo fi gbìlè mo rí pé tó bá fún alẹ́ àjẹsára ni. sẹ́wọ̀n ìwọ́jú ni mo ṣẹ́jú sí ọ. Ah, nǹkan tí mo ń bá yín sọ náà nìyẹn. nísù nísù nísù nísù nísù ọ ní pé mo ń ṣe wáyé sí ọ sí kó kíní tẹ́tẹ́ wá ìwọ náà jókòó ká ṣe wáyé sí kó má máa ta tẹ́tẹ́ fún ọ kí ni tó lọ ta tẹ́tẹ́. wọ́n tún ní géèmù kan ní ìrọ̀lẹ́ yìí o. ah láàyè láàyè lọ́la láàyè láàyè lọ́la. kẹlẹ èdè mo wá. sọ́dẹ̀ burú ni Táíwò. ẹ mọ̀ pé tìta náà ń kọ́ jẹ yín. kò wá mọ̀ lọ mọ̀ lọ tí n bá ti ní ìyá tẹ́tẹ́ tó lọ ta ẹ̀kọ́ lọ́ máa lè láwọn àfa fọlọ. àfa ẹ mọ yẹ ilé ní. ó lọ sí i ẹ mọ̀ tàti kékeré ta tẹ́tẹ́ nílò ọ̀daràn sunu yàrá ni. ṣé ń ta tẹ́tẹ́ ni. ń ta tẹ́tẹ́. ṣé ń ta tẹ́tẹ́. láhìlá ìlàlá. ẹ ti wá gbọ́ wá sí tán ṣe ti gbọ́ wá sí tánu Táíwò Táíwò wá wá wá Táíwò ó sì àgbákò lé ní wá Táíwò wá Táíwò. lè gbé city people ní àbí city man city ah ah ṣé mo ní gbé man city ni. salamu aleykum. aleykum santola. bóò ni. tábìkì. dáadáa ni bàbá. Ah, ọlọ́run bọ̀ lé nípa ìnílẹ̀ làmísì. Eh, mo lọ ra gàrí lọ́dọ̀ ya ya kéke bí mo ti ń bọ̀ ni mo pàdé àwọn ọmọ ilé kéwú àwọn súnmẹ́là. ẹ eh, wọ́n wá gba wáàsí nù. ẹ eh, wọ́n ṣàlàyé gbogbo ohun tá ẹ ṣe ń bí fún mi. ṣé nípa wáàsí. bẹ́ẹ̀ ni bàbá ẹ ṣe wáàsí kankan. kí mo wá ṣe. ẹ wá di òpùrọ́ kalẹ̀ sílùú bàbá ẹ wá di ẹni tí ń ta tẹ́tẹ́. èmi. E ẹ ṣe wá sí kí àwọn ọmọ ilé kéwù kan máa tẹ tẹ́tẹ́ ẹ̀yin sì do ní tẹ́tẹ́ ọ̀sán gan bàbá súnmọ́ bíi láyé làzim ẹ wọnú látàyè lọ́dọ̀ nù. èyí ẹ dàrú ni wọn lọ pín náà ni èmi tí mo wà ní ìsájì náà tàlíjẹ́ nà gan ìmọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí yẹn bẹ́ẹ̀. bàbá ẹ jẹ́ kí n jẹ́ kí n kọ̀ọ̀kan yẹ yín. kí ni. ṣe rí láti ìlú wọn bí lẹ́yìn tí wọnà dé Ìlọrin nítorí wípé gbogbo ẹ̀dá tó bá ń ta káàmù sìgá káàmù gbó kò sínú kùránì o àmọ́ ẹni bá ta tẹ́tẹ́ yóò jìyà ẹni bá purọ́ yóò jìyà ẹni bá sì ṣàbòsí yóò jìyà gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ní bẹ lọ́wọ́ yín. n ta tẹ́tẹ́. a sì ń gbọ́ wá sí a sì ń wá àwòkọ́ṣe yín sáwòkọ́ṣe aburú lẹ́fẹ́ ká máa wò lára yín ni. baba ẹ wá jẹ́ kí n jẹ́ jẹ yín gbogbo àwọn ọmọ ilé ikú pátá mo ti sọ fún pé mo ti níbì kan tí mo ti kọ́ mẹ́dírásà kékeré síbẹ̀ àmọ́ ìsọfún yín torí pé mo mọ̀ pé ìwà aburú ń bẹ lọ́wọ́ yín. èmi wùwà aburú bẹ́ẹ̀ ó ṣeun tó ṣerú yùn fún mi ni mo kọ́ wọn bẹ́ẹ̀ èmi ẹ̀ ṣaláburú ọmọ òun ta tẹ́tẹ́ ọwọ́ wa fi èmi pé kí n bò ń ṣàdúrà sí ó ní kí n bò ń ṣe yàásí mẹ́ta suratul buluku mẹ́ta wákìá mẹ́ta odidi àlùkùránì mẹ́ta kí n bò ń ṣàṣìkò lè jẹ́ mo ní ah

Bimba si bá sì kó wọn débẹ̀ bí n bá kẹfìrí yín bàbá wọ́n náà yìí rí láti tẹ́tẹ́ tí tẹ́tí dáyé. wọn ò lè mí rí ah. kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti nà mí. súnmọ́ bíi láàyè láàrin mu ṣé ẹ àwọn tí ń bẹ lẹ́nu géètì bí gàá wọn ṣe tó bó bá ilé fún yín mọ́ra báyìí omi tí ó yọ lára yín nu sàárè ó bẹ̀rẹ̀ sí yọ ni. afa. tàfíkì ni wọ́n ti mọ kọ́ ń kéwù. mo ti kọjá àfa àwèrè. tàfíkì wa bẹ́ẹ̀ báyìí lè ṣe mọ́nà mọ̀nà ń bí àwọn tí mo sàn bẹ́ẹ̀ bí o wọ́n lù yín. àbí bẹ́ẹ̀ sì lọ kàn máa balẹ̀ pé tọ̀ a máa ṣàdúrà lọ́wọ́ pé ah, ọlọ́run ìgbà mo tó wá bẹ́ẹ̀ fàtẹ̀sù báyìí tán bẹ́ẹ̀ sì ni ọkàn àbá ti ń lọ bí kókó oníróbó ọlọ́mọdé àṣàgbákò. táfíkì sọ sọ sọ pọ̀ fẹ́ gbádùn. ṣé ọlọ́mọbẹ aláka rẹ bá kẹ́tí máa alájà alájà ah, mo kọjá rẹ rẹ bá kí táwọn fi kì í máa bá mi sọ̀rọ̀ bí ó ṣe yẹ ìpè èmi lálátẹnujẹ ṣé èmi lọ́wọ́ epo ẹsẹ̀ ẹja sídìí mọ ápì aka ikùn ẹran mo ń sọ̀rọ̀ yìí sì ń fi jó sí ń fi stẹ́bìsì sí la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam alájà tákùtù ọlọ́run bẹ́ẹ̀ lọ́sẹ̀ ní kẹ́ẹ́ dáa tó nú ayé kí ló tó lọ́n fi táfíkì sàgbákò fún yín. n tó ní mọ̀ sí náà táfíkì ló fún ló ní mọ̀ sí wàhálà rẹ̀ náà ló pa bàbá rẹ̀. Ah! kó ẹ sọ tán fún mi débẹ̀. Ah, màá mi sí finish. ẹ gbọ́dọ̀ ìwọ náà ni ìwọ náà ni. sí finish. Hmm? alájà hmm? alájà ẹ kò yẹ kó bínú pé mo kò yín lẹ́ẹ̀mẹ́ta ìgbà tí wọ́n rí pé wàhálà Taofeek ló pa aláàjì kéde wá fẹ́ kí wàhálà Taofeek pa èmi náà ìdá mo jókòó lábẹ́ gímbí mò ń gbatẹ́gùn wájú lẹ́hàn àfà Taofeek sì yọ blow sí mi kí Taofeek máa fi blow lẹ́hàn àfà kiri tó wáá pé bí ṣe ń jáàbù àwọn àfọ ọmọ bọ́ọ̀bù tí ń jáàbù táwọn àfọ ọmọ bọ́ọ̀bù tí a pé yóò ti bà ń kájà lára àárín ọlọ́ mo mọ̀ pé ọ̀dọ̀ ẹ̀yin àfà òun náà lẹ ti lè bá rọ̀ ẹ̀yin àfà lẹ lè bá rọ̀ ó bẹ kí n kó sí lẹ́pìtì. maami mami, ojú yìí mọ̀ ń tí o. Ah, ah, mo fẹ́ lù ní. ó lóun bẹ kí mi kó sí lẹ́pìtì. ojú yìí mọ̀ ń tí o. Eh, ìyá tábìkì máa fún àbá ń já pínsìn ara wọn. kábíkì sọ ara rẹ ah. sọ ara rẹ mo gbé eh, lẹ́mìí eh, gbódò oh, oh, sọ fẹ́ pa mí bó ṣe pa bàbá rẹ ni. ẹ bá ń bí ṣé bó ṣe wà yìí sódà lọ́wọ́ tó mi àfa ń lù yìí o ó lù mí àgbàdo etí o àfúnjẹ gan Ọlọ́run. mo gbọ́ yín èmi sọ kankan mọ́ mo gbọ́ yín. mo bẹ̀rù ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ọlọ́mọ lára hmm. Hmm? ẹ mọ̀ wo tiẹ̀ Ọlọ́run ti fún mi mọ̀ bá gbèlè ewu tèmi nù. ẹ kí lẹ fẹ́ kí n ṣe fún gangan kí n gbà sílé kí n padà tàbí burú èmi náà sì burú ṣé dírẹ́bà méjì ó máa wakọ̀ papọ̀ ni. mo ti gbọ́ ẹ lọ. mo ti gbọ́ ah, ṣé àwọn abámi sọ̀rọ̀ tí ni ẹ lọ alájà ẹ ìrọ́bù ojú òní ti tán bá. ń bá yín gbé mi ìrìn ah! àtòkì. láàyè lẹ́lẹ́ lọ́mọ lóṣù la àwa láàárẹ̀ èèyàn. òun náà ní gbẹ̀rán. ẹ má gbẹ̀rán ẹ má gbẹ̀rán yóò jẹ́ inú ẹ̀ ẹ gbẹ̀rán ọmọ mi ẹ náà tó lọ. ajá ni gbẹ̀rán mi màá mi ọ̀sì ni màá fi. ẹ lè má lọ ẹ lè má lọ mo yọ̀ǹda fọlọ́ àtàlẹ́bí ẹ ṣeun. ẹ gbogbo kò bí. ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ̀yin ẹ máa lọ ti ẹ fòun lẹ̀ ẹ fòun lẹ̀ fún ẹ máa lọ ti yín sẹ̀ wá tábìkì mọ̀ bọ̀ ẹ̀yin ẹ máa lọ ah, ẹ máa lọ sẹ kò sí wàhálà. ẹ bá ẹ bá ẹ bá ẹ bá ń dì mọ kí n mọ kó ti tán. ó ti tán wàláyé wàláyé ó ti tán. ẹ bá ń dì mọ ọtán lójú. ọlọ́wọ́ fọ́n ní báyìí ká ọlọ́kàn náà fi jókòó. ẹ ṣe ẹ máa lọ kò sí wàhálà. mo dúpẹ́ ń bá yín gbé kinní ránṣẹ́ ní ìrọ̀lẹ́. ẹ ṣeun ọlọ́run jẹ́ pẹ́ fún wa. àmì o. àbí o sì ní ṣe. màá mi ẹ bá ń pògì yẹn lẹ̀ mò ń bọ̀. ó bá jẹ́ ẹlẹ́nu gbọ̀ngàn. tọ́bìkì àbá mi ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ mọ́. àmọ́ báwọn alájà ṣe ń sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ tẹlifisọ yẹ gbogbo nìkan tọ́bìkì alájà ti lọ bá tọ́fíkì nísùúrù nísùúrù ìlú yìí tọ́fíkì sọ dá lọ́wọ́ gbòmí àfà ọ̀jẹ̀ kí máa àfà. ń fọ yín lórí o. kẹ́tù wọ́n sọ wá bẹ́ẹ̀. ń fọ yín lórí. alájà alájà ìgbà bẹ́ẹ̀ o. tẹ́fà ti dẹ́mọ́ mẹ́. tọ́fíkì tó ń ṣe ọmọ ìṣèwé ọmọ bá. ọmọ kankan ò lè ṣe. wàláyà ọmọ lù ọ tàbí kí tàbí kí táwọn bá bá dànù lójú rẹ kí lè tó jẹ mílẹ̀ eh, kan rẹ̀ ní ọlọ́run. ń eh, eh, sọmọ yín. ó dà ó ti ṣe wà lébọ̀.